so bísúmẹ̀ nìyẹn òun ni ọlọ́run fi kíkú wa ẹ bá wọ̀ ní ọwọ́ yíyẹn àfikún yíyẹn òmìnira yorùbá tẹ̀sán ikú ẹ lọ bá ẹni ṣàṣìṣàlẹ̀ www.yorùbá.com kí ló ṣẹlẹ̀. so àwọn adélé wa ní ìsìn wọn ti ń gbọ́ pẹ̀lú security wọ́n ṣe security jùmọ̀ ó ti lè yí preparation yẹn. The Italian government will commence efforts come out in a month to welcome them. Who, who are the who are those interim? Interim. Ah, they disclose it. No. because okay, let just one assume ṣé this interim government lórí yorùbá lágbára ló máa ta ó máa ta pẹ̀lú ògo ọlọ́run ó máa ta pẹ̀lú ògo ọlọ́run. yorùbá interim government ṣé lórí yorùbá nation nìkan ni. interim eh, òun náà ni ilẹ̀ yorùbá nìkan ni. ilẹ̀ yorùbá nìkan ni interim government máa wà. ọlọ́run àjọ ó ṣe é ṣe.